àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa ẹ káàbọ̀ sí kànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá ló dé sí ti gbòyìn ká tó mú ìròyìn eré ìdárayá náà sí ti gbòyìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa facebook gbàgede ìmọ̀ ìtàláwìyé adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ TV là pẹ̀lú YouTube ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa ọlọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe wúlẹ̀ bákan náà níkànnì TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ pẹ̀lú TikTok àyíṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù wo obìnrin ti orílẹ̀-èdè nàìjíríà tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún ogún falconet akọ́nimọ̀ọ́gbá wọn christian juma ló ti ṣe àfihàn àwọn agbábọ́ọ̀lù obìnrin mọ́kànlélógún èyí tí yóò máa ṣe àmúlò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2024 fifa under 20 women's world cup gẹ́gẹ́ bí o ti ṣe fi orúkọ àwọn agbábọ́ọ̀lù obìnrin náà léde níbi tí wọn yóò ti máa kojú níbi ife ẹ̀yẹ àgbáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ kọ̀ọ̀kan kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ wọ ọjọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún tí a wà yìí lára àwọn tí ó fi ìwé pè náà láti rí aṣọ́lé eh, mẹ́ta eh, àwọn agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn mẹ́fà àti àwọn agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùgbù márùn-ún tó fi mọ́ àwọn atamátàsí ọwọ́ iwájú méje ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi wọ́n pè lára wọn náà láti rí ẹni tí ó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ agbábọ́ọ̀lù Madrid ẹni tó kọ̀ rẹ̀ jẹ́ Ọpẹ́yẹmí Àjàkáyé ikọ̀ agbábọ́ọ̀lù Falconet percent ni wọ́n ti kó pọ̀ sínú ìsọ̀rí kẹrin group d pẹ̀lú orílẹ̀-èdè germany venezuela àti south ah, korea ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè nigeria falconet ni wọn yóò máa bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ nígbà tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù south korea ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tí a wà yìí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù jẹnẹrẹ ikọ̀ agbábọ́ọ̀lù bayer leverkusen victor boniface ni àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè germany ti fi òfin de láti má kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kan tí ó níṣe pẹ̀lú ìdíje orílẹ̀-èdè germany victor boniface ni wọ́n fi ìjìyà ẹ̀ṣẹ̀ náà kàn látàrí pé ó lọ́wọ́ sí àwọn ìwà kòtọ́ kan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé níbi tí wọ́n ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù stuttgart níbi German champions èyí tí wọ́n fi jáwé olúborí pẹ̀lú abala goli wò mí kí n gbà sí ọ wọ́n ní agbábọ́ọ̀lù yìí wíkẹ́ ọ̀pọ̀ nífẹ̀ẹ́ ni wọ́n rí tó ń nawọ́ ìka sí agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Stuttgart lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà látàrí gbogbo eléyìí ni wọ́n fi fi òfin de Victor Boniface àti wípé kó lọ fi owó ìtanràn tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún mẹ́tàlélógún euro fún ìwà èyí tó wù lórí pápá Victor Boniface ni yóò máa padà sórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen nígbà tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Mönchengladbach ní ọjọ́ ẹtì Friday yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ sí iwájú wípé níbi ìdíje German Cup ni kò ní láǹfààní láti kópa kópa fún àwọn akẹgbẹ́ rẹ̀ Victor kòní fèsì darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ní sáà tí ó kọjá tó sì ti gba góòlù mẹ́rìnlá wọlé láti ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ láti rí i pé wọ́n gba ìdíje líìgì orílẹ̀-èdè Germany ìgbéléwọ̀n tuntun ló ti jáde báyìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń sáré fún àmì ẹ̀yẹ Ballon d'Or gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ nípa ojú òpó ìkànnì ìkànnì kan tí orúkọ wọn jẹ́ Sportkida wípé àwọn agbábọ́ọ̀lù márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fà lọ́wọ́ sókè tí wọ́n sì ń wòye wípé ó ṣeéṣe kí ọ̀kan lára wọn gba àmì ẹ̀yẹ Ballon d'Or fún ti ọdún 2024 ẹni tí ó wá láti ọwọ́ ẹ̀yìn tó wà ní ipò karùn-ún náà láti Lionel Messi gẹ́gẹ́ bí ó ti ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Inter Miami àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ níbi ìdíje Copa America ẹni tó wà ní ipò kẹrin ni Lucero Martino Martinez ẹni tó ń gbá bọ́ọ̀lù jọ ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina ẹni tó wà ní ipò kẹta ni ọmọ orílẹ̀-èdè Germany ọmọ orílẹ̀-èdè England ti ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Jude Bellingham ẹni tó wà ní ipò kejì láti rí Rodri ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àti ikọ̀ agbábọ́ọ̀lù mm, Spain ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àfọ̀mọ́ lórí rẹ̀ wípé ìgbìyànjú tó ṣe fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain láti gba ìdíje Euro 2024 ló mú kí òun náà wà lára orúkọ náà náà ẹni tó wà ní ipò kíní ní Vinicius Junior ọmọ orílẹ̀-èdè Brazil àti ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọn ni ohun tó fà á tóun náà fi wà ń bẹ̀ ni pé ó gbìyànjú láti mú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid dé ipò kíní níbi ìdíje UEFA Champions League ó sì ṣe ìrànlọ́wọ́ góòlù àti ìrànlọ́wọ́ lórí pápá fún wọn ìgbàgbọ́ ti wáyé pé ikọ̀ agbábọ́ọ̀lù Napoli àti ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọn yóò máa ṣe ìpàdé lónìí láti jíròrò lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù Romelu Lukaku ẹ̀gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Serie A Napoli ni wọ́n kọ́kọ́ fi ọ̀rọ̀ náà léde fún ikọ̀ agbábọ́ọ̀lù mm, Chelsea láti jọ jókòó sọ̀rọ̀ pọ̀ nípa ti ìpàdé náà lọ́jọ́ ajé ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọn kò fi ọlá kún ìwé ìpè báyìí wọ́n ti sọ di mímọ̀ pé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ yìí ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ti ṣetán láti jókòó pọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli lórí ọ̀rọ̀ Romelu Lukaku bí yóò ṣe máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli bákan náà ni wọ́n ti ń sọ di mímọ̀ pé ó ṣeéṣe kí wọ́n fi àǹfààní yìí wá ọ̀nà àbáyọ fún Victor Osimhen láti kúrò nínú ni wọ́n sọ di mímọ̀ pé bí ọ̀rọ̀ náà bá yóò di agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ẹni tó jẹ́ ògbóǹtarìgì aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany àti Bayern Munich ẹni tó rí kọ̀rọ̀ jẹ́ Manuel Neuer ni ó ti kéde rẹ̀ wípé òun kò ní tẹ̀síwájú mọ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ Germany nítumọ̀ wípé ó ti fi àdàgbà ètò rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún orílẹ̀-èdè rẹ̀ lẹ́yìn tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìnàjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rẹ̀ fún orílẹ̀-èdè Germany ìyẹn ní ọdún 2009 níbi tó ti kópa níbi àwọn ìdíje alágbára mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbàgbọ́ ló ti wá wà pé aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Madrid ter Stegen òun ni yóò máa jẹ́ aṣọ́lé àkọ́kọ́ báyìí fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany Manuel Neuer ni ó kéde eléyìí lẹ́yìn ọjọ́ méjì tí ike Gundogan kéde wípé òun náà kò ṣe mọ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany ṣáájú ni Thomas Muller Tony Tony Cruz ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ní ṣe mọ́ dẹ̀bi ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany dẹ̀bi ẹni tí wọ́n ṣe akọ́nìmọ̀gbà wọn Julius Kliman ṣe ń wòye báyìí wípé wọ́n ṣe iyebíye láti rọ́pò ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ Germany Manuel ni wọ́n ti wá sọ di mímọ̀ báyìí nípasẹ̀ ọ̀rọ̀ tó fi léde lójú òpó ayélujára rẹ̀ pé ìpinnu ńlá ló jẹ́ fóun ṣùgbọ́n ibi tí òun yóò máa tẹ̀sẹ̀ dúró dé leléyìí agbábọ́ọ̀lù ògo àgbáyé Cristiano Ronaldo ní ìkànnì YouTube ẹ̀ ó tuntun ṣe bẹ́ẹ̀ ó ti gbèrú sí gẹ́gẹ́ bí àwọn ènìyàn bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ti ṣe jẹ́ oníbàárà rẹ̀ tí wọ́n dàbí subscriber láàrin wákàtí mẹ́rìnlélógún gẹ́gẹ́ bí ó ti ṣe fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ìkànnì amóhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára YouTube tí yóò kọ́kọ́ dé mílíọ̀nù mẹ́wàá subscriber kó tó wá di wípé ó sún síwájú mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún Ronaldo ló sọ eléyìí di mímọ̀ níbi tó ti ṣe àfihàn ìkànnì eh, YouTube rẹ̀ lọ́jọ́rú àná gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ wípé eh, ìdúró ó ti dópin báyìí gbogbo àwọn èèyàn tí wọ́n fojú sọ̀nà fún òun láti ní ìkànnì YouTube òun ti ní báyìí kí wọ́n sì lọ máa ṣe bẹ́ẹ̀ máa darapọ̀ mọ́ òun láti máa subscribe lórí ìkànnì YouTube rẹ̀ ṣáájú ni Cristiano Ronaldo ti ní àwọn àtìlẹ́yìn tó pọ̀ bíi ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọgọ́rùn-ún ní àwọn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ bíi Twitter Facebook àti àwọn mìíràn ní báyìí Cristiano Ronaldo ló ti ní ọwọ́ ló ti rí ọwọ́ mú ní ìkànnì YouTube báyìí bẹ́ẹ̀ bá gbàgbé Cristiano Ronaldo òun àti ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ àlàfẹ́ ni wọn yóò máa kojú kọ agbábọ́ọ̀lù harry ní ọjọ́ ìṣẹ́gun ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ tí a wọ̀ yìí níbi ìdíje líìgì orílẹ̀-èdè Saudi Arabia bí ó ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kọ́ni amóhùnmáwòrán BGR TV kan tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójòkó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ òtàláwòye adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làjẹ lórí YouTube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGR TV ìròyìn eré ìdárayá kò ní jù báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá náà sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń àwa làwọn máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá o eré o lè